والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب جواز قول المريض أنا وجع أو شديد الوجع أو موعو أو وارأت ونحو ذلك وبيان أنه لا كراهة في ذلك وإظهار الجزع عن ابن مسعود رضي الله عنه قال دخلت على النبي صلى الله عليه وآله وسلم وهو يوعك فمسسته فقلت إنك لتوعك وعكا شديدا فقال أجل إني أوعك كما يوعق رجلان منكم متفق عليه وعن سعد بن أبي وقاص رضي الله عنه قال جاء رسول الله صلى الله عليه وسلم يعودني من وجع اشتد بي فقلت بلغ بي ما ترى وأنا ذو مال ولا يرثني إلا بنتي وذكر الحديث متفق عليه وعن القاسم بن محمد قال قالت عائشة رضي الله عنها ورأسا فقال النبي صلى الله عليه وآله وسلم بل أنا ورأسا وذكر الحديث رواه البخاري ní àwọn ẹgbà أصلاً yìí àfọwọ́ni tí wàá fẹ́ wa nípa kẹ́ni tí wọ́n ń sáré kó kérora ana wajẹ ara ń romi ọtẹni ọ̀ṣẹ́dí ìdọ̀lùwájà ìrora ìpọ̀ ọ̀wọ́mọ̀wẹ̀rù wípé ẹni tí àìlera ń ṣe ni mí ọ̀wọ́ sáà. orí mi ò torí bá ń fọ yẹn wọn náà fọ dáàlì àti ntọ́jọ́ bẹ́ẹ̀ وبيان أنه لا كراهة في ذلك àti àlàyé tó kò burú ká wí bẹ́ẹ̀ ìdáàlẹ́ ni ẹkùn alẹ́ àṣẹbí lè ti sọ́kọ̀ tí ò bá jẹ́ pé yẹn wí bẹ́ẹ̀ ni. ní wíwí bẹ́ẹ̀ tẹni tí ń fi ń bínú tí fi bínú sí Allah wọ ìhọ̀hárì jẹ́jà tí sì ń fi ìtara rẹ̀ hàn lórí nǹkan tó ṣe. ìgbà wa alákọ̀ọ́kọ́ eléyìí túmọ̀ sí pé nígbà tá à ń bá ń sáré tí ìrora bá ń ṣe wá tí àìlera wa tó bá lé kéńká tó ṣe wípé ara òtù wa kò sí tàbí ṣùgbọ́n gbogbo ẹni tí ìrọ̀ ẹ̀ bá ti yọ máa kérora yọ máa ṣàfihàn kíkí kọ̀rọ̀ nkọ̀rọ̀ gbọ́ fún kíkí ìrora yìí ṣíṣe àfihàn bí òṣìṣẹ́ rọrùn tí ọ̀rọ̀ gbọ́ fún kò sí ẹ̀ṣẹ̀ nínú rẹ̀ nítorí pọ̀ kàn máa màmá ṣe bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ láti takò Allah ó ṣe bẹ́ẹ̀ láti bínú sí Allah síbò ló ti wá ṣe tèmi báyìí lópin ìgbà tó bá jẹ́ pé ní ti ń ṣe ọ ló mọ ọmọ kérora kò sí ní tó burú mbẹ. ìgbà ọlọ́kọ̀ọ́kọ́ wà lọ́tọ̀ abdullahi bin Mas'ud radiyallahu anhu qala dakhaltu ala an-nabiy sallallahu alayhi wa sallam wa huwa yu'aq ó ní mo wọlé lọ́ba anabi wa Muhammad sallallahu alayhi wa nígbà tí anabi ń kérora tẹmẹsẹsọ tẹmẹsẹsọho wọn bá fọwọ́ kàn nábì lára tọkọlùtò ẹnìnà kẹlẹ tó wà onídàájọ́ àti mo fi aláhùn bóra ìpè ara ń rọ wàá kẹ́ńṣẹ́lì rẹ̀ ní ìrora tó ní agbára tọkọlẹ ẹjẹl anabi sọlọlá àìsọlá níbẹ̀ ni ẹni wàá dájájú ara ń ronú tọ́mẹ́ yóò àkúrọ̀jù lẹ́ni nìkan. gẹ́gẹ́ bí ìrora ti ṣe máa ń ṣèyàn méjì náà nínú yín. ilé ìtumọ̀ sí pé ànábì wa sallallahu alaihi wasallam òun náà sáré gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù náà ti ṣe sáré. àárẹ̀ ń lórí wípé ni wá àti wípé gan gbogbo wípé kọ́ gbà ṣùgbọ́n àárẹ̀ tí Ànábì sallallahu alaihi wasallam àti àpẹẹrẹ fífi hàn wá pé ènìyàn abara níbi tiwa irun tí máa ń ṣẹlẹ̀ sí wa ó máa ń ṣẹlẹ̀ sí Ànábì náà sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Allahu azza wa jalla ti ṣe sọ pé qul innama ana basharun sọ fún wa pé mi ò jẹ́ nǹkan kan o bí ìbá ti abara kan gẹ́gẹ́ bíi tiwọn èmi ò jẹ́ nǹkan kan bí ìbá ṣe abára kan gẹ́gẹ́ bí ṣe. nínú àdìsá nàbà Muhammad sallallahu alaihi wasallam eléyìí tó fẹ́ sẹ́rin lẹ̀ Ànábì ní innama ana basharun mithlukum ansa kama tansawun fa idha nasitu fadhakkiruni èmi ọ̀jẹ̀ nǹkan kan bí ìbá ṣe nìyá abára gẹ́gẹ́ bí ti yín màmá gbàgbé gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe máa ń gbàgbé torí náà tí mo bá gbàgbé ẹ máa rán mi létí bẹ́ẹ̀ ni olúwa ti fi hàn wá ipá nàbì yìí ènìyàn abara ni gẹ́gẹ́ bíi tiwa torí pé olúwa ṣe bẹ́ẹ̀ kálíbà àtàtàrà rẹ̀ ṣàǹfààní tọ́pọ̀ tí nǹkan tí bá máa ṣe wá kírù rẹ̀ bá máa ṣe ànábì náà sallallahu alaihi wasallam. ajẹ́ a máa ma kí ni tá a máa lò tí nǹkan tó bá ṣe wá kí láà máa ṣe tí nǹkan tó bá ṣe wá torí irú rẹ̀ ó ṣe ànábì tó lo aràn sí wa irun tá ànábì tó lo aràn sí wa bá ṣe làwa náà máa ṣe tó bá pa ànábì yìí wọ́n bá lọ jẹ́ màláìkà àá lè kẹ́kọ̀ọ́ púpọ̀ lára rẹ̀ nítorí ànábì kìí sàwọn màláìkà ìbí bẹ màláìkà àti irú ẹ̀dá tó lu ajá wọn kọ́ ní irú ẹ̀dá ti àwọn èèyàn torí ẹ̀ màláìkà yìí sì gbélẹ̀ tó anábì tó lu ọ̀sìn ránṣẹ́ ọ̀yọ́ kọ́ wà láàrin wa kó jẹ́ pé a máa tàtàrà rẹ̀ kẹ́kọ̀ọ́ torí tí ọ̀bá yẹn kọ́ wà láàrin wa kí ni tí mo sọ lú tẹ̀mọ̀ ọ̀rọ̀ ìtumú ni ó sọ lè ẹ máa ti sọ láti kẹ́ bẹ́ẹ̀ ṣe rí kí mo ti sọ lẹ́ tí ò bá jẹ́ pé ń bẹ láàrin wa kí ni tó máa lita'khudhu lita'khudhu manasikakum ẹ máa tàtàrà hajj mi kọ́bẹ́ yìí ó ti tètè hajj tìyìn. tó anábì yìí èèyàn abára níbi tiwa kì í ṣe màláìkà kì í kànjànú èèyàn gẹ́gẹ́ bíi tiwa ni. irun tí ń ṣe wá ń ṣe ọ̀nà a sì tún tàtàrà rẹ̀ lẹ́kọ̀ọ́ mi. òun ní ká anábì yìí ẹ̀dá tó lù wá sí wa ni. kó wá jíṣẹ́ Allahu fún wa jíjíṣẹ́ tá a ní kó wá jíṣẹ́ Allah dípò páwa máa sìn nítorí tó bá lọ jẹ́ pé anabi fi bì kan ó fọ̀nà kan ó fi jẹ́ Allahu àárẹ̀ ọba ti ṣe àìlera ọba ti ṣe ìṣòro ọba ti ṣẹlẹ̀ sí o si anabi sallallahu alayhi wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ yìí náà ti ṣe máa ń ṣèṣe ànábì ṣubú gẹ́gẹ́ yìí náà ti ṣe máa ń ṣubú gbogbo eléyìí ó ṣẹlẹ̀ sànàbì ká lè tàtà ara rẹ̀ padà síbi tawhid ká di tawhid mú dáadáa wípé Allahu azza wa jal onìkan la gbọ́dọ̀ máa sìn Allahu rabbi wa rabbukum inna Allaha rabbi wa rabbukum fa'budu hadha siratun mustaqim dáadáa ju Allahu lolúwa mi òun lolúwa yín. ó ní kí ẹ máa sìn òun náà lèmi náà gbọdọ máa sìn eléyìí lójú ọ̀nà tọ́já gàrà ìjẹ́tẹ́lẹ̀ ìbá yé wa á máa tàtàrà àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ di tawhidi mú dáadáa oriri òfìdí sápá àbó òfìdí rẹ́ni òforí sápá ìwọ́tọ́ ipá nàbì ló ń pè ìwọ́tọ́ ipá nàbì ló ń sìn kan la gbọ́dọ̀ sùn. ẹnikẹ́ni tí wọ́n sì ń sin kẹ́mí tó yàtọ̀ sí Allah tọ́lá tó fi dórí àwọn màláíkà fahuwa mushrik ọ̀sẹ̀ bọ́ ni ẹni tí ń sin anabi sallallahu alaihi wasallam fahuwa mushrik ọ̀sẹ̀ bọ́ lónà olùwàní laqad ja'akum rasulun min anfusikum dájúdájú àti rán kan tọ́wọ́ asẹ́ni abara bíi ti nítorí pé ẹ̀kọ́ ńlá ń bẹ lára eléyìí lórí tí ànábì bá lọ jẹ́ màláìkà àbá ànábì bá jálè jẹun ẹ̀kọ́ wò làbá rí lára àbá ti lára torí ìdí eléyìí wa náà sáré bí ara ẹ̀ títí máa ń sàwọn ẹ̀ torí ẹ̀ńgbà tí Ibn Mas'ud radiyallahu anhu tó wọlé wa torí pé oníjọ́ dájú ni kó ànábì ara ń ròyìn ní ìrora tó ní agbára báyìí ànábì níbẹ̀ ni kò sí nǹkan ìyàlẹ́nu níbẹ̀ gẹ́gẹ́ bí ìrora tí máa ń sẹ̀yìn náà nítorí pé èèyàn lèmi náà gẹ́gẹ́ bíi tiyín wọ́n á léèyàn kan bẹ nínú àwọn èèyàn tá a dìjọ jẹ́ kóróǹtù wọ́n á ní bàbá yìí o láti bí ogójì ọdún tá a ti mà orí ọ̀fọ́ rí inú ọ̀run rí kọ́dà kò dùbúlẹ̀ ààrẹ rí àti ń ti wà nọ́mà kò wà nọ́mà irọ́ ti kún ọ̀rọ̀ irọ́ ti kún ọ̀rọ̀ nítorí pé nìkan bá wà láyé tí ó sogójì ọdún tí ò ní sáré orí ò ní fọ ẹ̀dọ̀ ò ní dùn irú èèyàn wò ni lẹ́yìn náà tí orí fọ́ wa lọ tó bá fẹ́ràn àwọn èèyàn kan ajjala lahumul uquba olú ẹlẹ́dàá wa yóò kan ìyà yóò kan lójú fún wa nílé ayé nìyí tó ló wá bá fẹ́ràn àwọn èèyàn kan ibtalahum yóò fi àdánwò kàn wọ́n faman radiya falahu ar-rida ẹnikẹ́ni tó bá yọ́nú sí àdánwò tó ló wá gbé bá ìyọ́nú ọ̀jẹ̀ tiẹ̀ wa man sakhita falahu as-sakht. ẹni tó bá sì bínú sádàáwò tó lù ìbínú Allah torí rẹ̀ àdánwò tí ń bá àwọn mùsùlùmí láyé àdánwò tí máa ń bá àwọn mùmíní láyé ni o pé olúwa fọ wọn mọ́ kúrò gbogbo ese àìdá àtàṣìṣe lọ́nà tó ṣe é pé wọ́n ó dé ní ọ̀gbìn dàlùkìyàmù òní kò nǹkan kan má nínú ẹ̀ṣẹ̀ àìdá tí ó tí wọ́n fi tàtàrà rẹ̀ fún wọn náná kó tó di pé wọ́n wà lùjẹ̀nà ṣùgbọ́n àwọn àdánwò àrélù àjálù ìpọ́njú eléyìí tí bá ń dé báwọn kèfèrí tí èsè mùsùlùmí nílé ayé ń bí eléyìí ọjẹ ìyà àjẹ́lẹ̀ tí í ṣe palẹ̀má ìyà àjẹ́lẹ̀ tí í ṣe palẹ̀má ni ó tó wá di pé ìyá àti bàbá ńlá yóò wá gborí rẹ̀ fún wọn tó bá ti jọ gbẹndàgbéyà torí ìdí ẹlẹ́yìn iná là ń ṣe ń ké tátátá ike asilamu tẹsilamu ẹ islam ká lè bá a là nítorí pé tí wọn bá ti gba islam orí ọ̀jẹ̀ tiẹ̀ náà àdánwò ní sáláìsẹ́ni tí ń bẹ láyé láyé kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kẹfẹ́ ṣùgbọ́n ìwọ wo òṣùwọ̀n tí islam gbé méjèèjì àdánwò tó bá mùsùlùmí olúwa fẹ́ rẹ fún un àdánwò tó bá kẹfẹ́ rí ńkọ́ ìpalẹ̀mọ́ ti yá ńlá ni wípé wọn náà wo àpẹẹrẹ bí àwọn ìyá ńlá ńlá ti ń bọ̀ bí wọn ò ti ṣe rí tó ti pé táyé ń kọ́ ọ̀já mọ̀ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ tó kéèyàn. wọ́n á wò sùn wọ́n á sọ pé ànábì èyí sèèyàn bíi tiwa o kẹ́nìkan máa sọ pé ànábì ń sáré pé ànábì sáré rẹ̀ kẹ́nìkan sọ pé ànábì ebi ń pa ebi pa anabi ńjọ kan wá jáde ńlé ẹnikẹ́nìkan sọ pé òǹgbẹ́ gbé anabi ẹnikẹ́nìkan sọ pé anabi gan ọmọ ń dáwọ́ tẹ́lẹ̀ anabi máa ń sẹ́yọ̀ ok sáàlà anabi yẹn tí gbogbo nǹkan tí máa ń ṣẹlẹ̀ sẹ́yìn bá ṣẹlẹ̀ sùn ṣé màláìka lónìí sókùtà lónìí sẹ́rin lónìí akérèmọ̀kọ́mọ̀lá sẹ́márò yẹn nìkan nù wa sani lágbájá masha allah la quwwata illa billah kókókó lára rẹ̀ lé. ó sì máa ń jẹun kò lè má kan ó sì máa ń mú mi gbogbo ni máa ń mú mi ṣùgbọ́n subhanallah tí alẹ́ nù láti fi ogójì ọdún kọ́ yàgbẹ́ bẹ́ẹ̀ ni kọ̀tọ̀ ṣé kí náà yóò kọ̀dá tó pẹ́ mi ń bẹ lára rẹ̀ ẹ sì sọ pé ń ẹ sọ pé ń mú mi ẹ sọ pé èèyàn tó gbádùn mi ìjà mélòó gan ó sì jọ pọ́dọ̀ àwọn alágbó lọ́lọ́ ẹ̀dàpọ̀ ẹ̀ràn mi lọ́ọ́ bá ń kí agbó. nínú pípé àlàáfíà oníkéèyàn ọmọ ìyàgbẹ́ nílé ayé ń bí o àti nínú pálàáfíà rẹ pé ọmọ ìyàgbẹ́ àwọn pé wọ́n tọ̀rí kọ̀ọ̀kan gbogbo ní òye àti ìmọ̀ kọ́rí ń ni àfi wọn á sọ fún anabi eyi àgbẹ ẹgbọrọ nígbà tó ṣe pé wọn ò ní kọ́mọ̀ gbogbo àdìsí tí wọn sọ pé anabi lọ sí gbàṣẹ wọn lọ sí ibi mẹ́rin àtẹnìkan wọn tẹ̀lé anabi ẹnìkan gbómi lọ ẹnìkan wọn mú pọ̀pá lọ. wọn ni ìtumọ̀ míì lónìí ẹ̀sìn bí wáyà wọn àwọn gan-an ní ọ̀rọ̀ lárúbáwá ìtumọ̀ tí wọn bá fún un náà lọ gbọ́dọ̀ nù. wọn lánàá ò lè sàárẹ̀ torí pé alukurani là nàbì àwọn sọkúsọ o sì lè máa fi ra rẹ wá alukurani o ní torí pé alukurani yìí sáré òun ò ní sáré ẹ dákun ṣé kurani wà nìwọ ṣé kurani nìwọ nítorí pé alukurani kalamullah wa kalamullah sifatullah alukurani tẹ̀rí yẹn tẹ̀rí sọkúsọ pọ̀ láwùjọ látàrí òdo alukurani tẹ̀rí yẹn ọ̀rọ̀ allah allah ìròyìn allah. والقول والقول في الصفات كالقول في الذات إن تاسي الصو نكبر الله إن إن تاسو نكبر pàápàá pàápàá Allah kìí kò ní sáré wọ́n wá sọ pé ó ti dà alukurani alukurani sì sáré ìwọ wà ní sáré ẹ dákun ẹ gbọ́ sọ̀kúsọ torí de eléyìí ká ànábì wa sáré sallallahu alaihi wasallam kọjá kánàbì ò tó kú ó tún sáré àárẹ̀ olágbára àárẹ̀ náà lọ bá kú sallallahu alaihi ọwọ́ nù tí Muslim tó gbé jáde látọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ní ànábì subúrí lórí ìràkúnmí rẹ̀ àwọn ah, wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n bá pa anabi fẹ́ ṣe sọ́lá wọ́n tò sẹ́yìn anabi sallallahu alaihi wasallam anabi wa ṣe sọ́lá tì níjọ́ nígbà táwọn sàhábà dúró anabi wa ṣe àpèjúwe sí wọn pé ẹjọ́ ẹjọ́ wàtí wọ́n parí sọ́lá ó ní ó kù fẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan kẹsẹ̀rún táwọn kèfèrí máa ń ṣe fáwọn olórí wọn olórí ó jókòó àwọn dìde dúró lẹ́yìn torí ẹ̀ tí ìmáàmù bá ṣe sọ̀láàtù jálísán ọ̀sọ́ló jòlóòsàn ajìmáì tí ìmáàmù bá ṣe sọ̀láàtù ní ìjókòó ẹ̀yin náà ṣe sọ̀láàtù ń jókòó lápá ànábì sáré kọ́dà ànábì sallallahu alaihi wasallam ìgbà tán dé Madina tí ìbá Madina ń yọ kálukú lẹ́nu tí gbogbo sàhábà ń sáré anabi sallallahu alaihi wasallam lọbẹ Allah ó ká ibà tó wà Madina tí ń yọ àwọn èèyàn lẹ́nu kọfà kó Madina kọ sọ sí Jaffa Jaffa òun náà ni àyè tí mi kọ́tù àwa Áfíríkà wà táwọn Áfíríkà bá lọ hajj àbá bá lọ umra Jaffa yẹn ló ti yẹ ká máa gbé ihram tá a bá fi lè wá Madina náà kó tó di pa lọ mẹ́kà kájú bá ń ṣe lọ tààrà mẹ́kà la fẹ́ lọ jọ́fà lọ́ọ́ ẹ̀ka lọ. ṣùgbọ́n wọ́n nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó bẹ Allah olùwà kọ́ka ibà tí ń dáhùn èèyàn gúnlẹ̀ ní al-Madina kọ́ka kú Madina kọ́ sọ sí jọ́fà ànábì òwe kó ló ọkọ akó ńlẹ pátápátá ẹsọ sí jọ ìgbà tó dé jọfà wọn ní lásìkò yẹn ìlú tó kún fọ́fọ́ ni fáwọn èèyàn ti ń gbé bẹ̀ ṣùgbọ́n nígbà tó lu wa tó ka ibà yẹn kúrò ní alimadina tó sọ sí jọ́fà ìlú yẹn dahoro ni gbogbo yẹn sáko lẹ ó sì dahoro dòní torí ẹjọ́ bá fẹ́ gbé hiramu ẹ má lọ jọ́fà o ọ̀sẹ́ni tó gbọ́ lọ jọ́fà o tó bá sọ pé jọ́fà ló fẹ́ lọ ìlú kan tó wà nítòsí rẹ̀ tó ń pè ní rọ́ọ̀bẹ́ọ̀bọ̀ ni wọ́n gbé ọ lọ. rọ́ọ̀bìbì yẹn ni wọ́n ti ń gbé ihram mi. tó torí àdúrà nàbì yẹn máa ń ṣe bí àdúrà wa kúrò tù. ìwọ olúwa ká ibà yìí kúrò ní Madina sọ́sẹ́jọ́ ó débẹ̀ tán ìlú dahoro. ìlú tó wà ń déédéé rẹ̀ tó ń pè ní rọ́ọ̀bẹ́ọ̀ ibẹ̀ làá ti máa gbé ihram báyìí torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam àwọn ọ̀tá gbẹ́ kòtò ọ̀fìn kalẹ̀ dé ní ogun Uhud lérò pé anábì ó ṣubú bẹ̀ anábì sì ṣubú bẹ̀ sallallahu alaihi wasallam eyín rẹ̀ tọ́ kánkán náà ti gbọ́ pé anábì ṣe nǹkan kan sẹ́yìn tó fi kú ó ṣèṣe lórí àti lójú látàrí kó ṣubú ìgbà táwọn kèfèrí kan ti rí pé ànábì ti ṣubú níbi tánábì wá wà wọ́n wá dojú ọfà wọn kọbẹ̀ wọ́n ń ta lọ́fà lérò wípé káwọn ò pa. Abu Talha òhun ló fẹ̀yìn dáàbòbò ànábì sallallahu alaihi wasallam bàbá kí n ti ẹ̀yìn gba ọfà kàkàkọ́ bá ànábì èmi ní ọba ànábì wa náwó ọfà fún náà kó náà máa ta wọn lọ́fà ìlànà wọn sọ ábà ìwọn ìṣẹ́gbẹ́ wa o ìṣẹ́gbẹ́ àtàwọn tó ní ìsìn ìwọ wọn sọ pẹ̀lẹ́ nìkan àfa rẹ lọ́sẹ̀ ní kala alábàákú ẹ̀wà tí nǹkan bá pọ̀ bíbí tó fẹ́ sílẹ̀ fẹ́ dàrú ẹ̀ yóò túlẹ̀ ni ìgbé àfẹ́wé á àfa rẹ ni méjì ó kú àbí ọba kálukú ló ló kọ tiẹ̀ ọ̀nà lẹ́jọ́ káfá kọ́kọ́ bá mi o la ilaha illallah àwọn sàhábà ẹ gbọ́dọ̀ tí wọ́n máa sọ pé bí abi anta wa ummi ya rasulullah yẹn ni kí èmi mo ṣe tán láti fi bàbá àtìyá mi ṣèrà padà fún ànábì sallallahu alaihi wasallam ànábì òkú bàbá mi àtìyá mi ó yà ibi tí ìmánì wọn ní agbára dé tó fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam wọ́n ń darí bọ̀ láti ogun ọ̀hún ọjọ́ yẹn ọ̀dà àwọn kèfèrí pa mùsùlùmí bíi àádọ́rin àwọn èèyàn lákọlábo àwọn àgbàlagbà tí ò lè lọ sójú ogun àtàwọn obìnrin wọn wá pé sí àbáwọ Madina kálukọ́ mọ́ á béèrè pé ẹgbẹ́ mi lágbájá ń kọ́ inna lillahi wa ọkọ mi ńkọ́ inna lillahi wa inna ilayhi raji ọmọ mi ńkọ́ inna lillahi wa inna ilayhi raji ànábì ńkọ́ fún ànábì ń bọ̀ gbogbo gbogbo àdánwò tánàbì bá ń bẹ láyé nǹkan kékeré ni Allahu akbar tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé àwọn sọhábì yẹn ńlá ni wọn ìmánì òdodo làwọn ní kìí ṣe ti mùnáfíkì ìmánì ojú ayé lọ́pọ̀lọpọ̀ ní lónìí ìmánì rọ torí àwọn sọhábà yìí wọ́n fẹ́ràn anabi gan wọ́n fẹ́ràn anabi sallallahu alaihi wasallam gan àwọn náà sì gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ gan lókun gbàdá bá fẹ́ wà lùjánà lódodo gbàtí Umar ibn al-Khattab radiyallahu anhu tó ní wọn anabi mo fẹ́ràn ju gbogbo nǹkan lọ yàtọ̀ sí pé mo fẹ́ràn ara mi jù lọ. ọlọ́bí ló ti gbàgbọ́ àgbà ó ní tó wá gbàgbọ́ ńgbà ọba tó fẹ́ràn mi ju ara rẹ̀ gan lọ ó mọ̀rọ̀ gbà sí pé ńgbà ń bá rò ó èrò lọ àbíkú àbíkíni èrò lọ bẹ gbẹgbẹ gbàǹbàrò ńmà mẹ́sì wá ẹ̀ka náà ó ti tẹ́rọ rẹ̀ pa ó yí ó fi mo tún wá fẹ́ràn rẹ jórí ara mi gan lọ yéé sọ̀rọ̀ ẹnu táwọn mùnáfíkì ru táyé sí ṣé bó ṣe ní awínú yàwí kálí rọ́nà lọ rárá tòjójó ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí mo tún wá fẹ́ràn rẹ ju ara mi lọ anábì lọ ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ nù. tọ́ àwa ní ìsìn àmọ̀ sọ pé a fẹ́ràn ànábì aláfẹ́ràn ànábì bóòlù àmì tá a fi dá wa mọ̀ pé a fẹ́ràn ànábì àdáda lẹ̀ ká fẹ́ràn ànábì ni bóòlù ọ̀tá ànábì gan ọ̀bá tuntun ẹ̀sìn tó lóra fẹ́ràn ànábì ni wọ́n wá ń sọ pé ó bùkátà àtúnṣe àwọn àfikún kan wà àwọn àdínkù kan wà àwọn àyípadà kan wà ṣé olólùfẹ́ ànábì ni ọ̀ma ṣe bẹ́ẹ̀ tí ń tó lóra fẹ́ràn ànábì ẹni tí fi ń kún tó lóra fẹ́ràn ànábì lẹ́yìn tó lóra ti sọ pé al-yawma akmaltu lakum dīnakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam diina mo ti pé ẹ̀sìn yín fún yín lónìí mo ti pé ìdẹ̀ra mi lé yín lórí mo yọ́nú sí islam kó máa jẹ́ sísun tí ì bá ṣe ọ̀tá ànábì òun lẹni tí ó wàá wà pé ẹ̀sìn tó lù wá sọ pé pé òun kò tí pè ó tún kù nǹkan báyìí àti nǹkan báyìí ẹja fi kùn ọ̀tá ànábì ni ó ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn tó lúwa ló pé òun ó ti lé a gbọ́dọ̀ dín nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí kù bẹ́ẹ̀ ọ̀tá ànábì ni ó ti bẹ́ẹ̀. ẹ̀sìn tó lúwa ní báyìí ni ẹ máa gbé gbà kí wọ́n wá sọ pé báyìí báyìí la gbọ́dọ̀ gbé gbà àpẹẹrẹ pé ọ̀tá ànábì ni ọ̀nà. ìwọ tó ń danu tó ń fanu tẹnu rẹ ń hó sẹ tó sọ pé ọ̀fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam tá a wá wá gbogbo òṣèṣì àti òhùwàsí àtẹ̀sìn rẹ tó ń ṣe ntọ́tọ́ka jíjanu tó ń fọnù sọpọ̀ fẹ́ràn ànábì àárín nǹkan kan tọ́tọ́ka sí lẹ̀ lọ ṣé olólùfẹ́ ànábì nù àbọ̀tà ànábì ànábì sọ̀rọ̀ ó fetí pàlàbà rẹ̀ olóléyìn ọ̀jẹ̀ mọ́ alùsùnà ní báwí ebi mùsùlùmí lẹ́yìn náà ń pera ẹ wá láwọn kan lọ̀rọ̀ kọ̀ bẹ́yìn ànábì pa oní ìmánì mi ò tí ì lè gbé ẹgbọ́rọ̀ ìmánì mi ò tí ì lè gbé òǹgá bí ẹrù tó wúwo. ànábì sallallahu alaihi wasallam ó sì àlàkalẹ̀ ó ní báyìí ní kẹ́ ẹ máa ṣẹ̀sìn wọ́n lò lè gbà bẹ́ẹ̀ àwọn ṣéwù yín lẹ fẹ́ tẹ̀lé o sì lọ fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam nǹkan pọ̀ kànábì ẹ gbọ́dọ̀ ṣe nítorí ká má ṣeun làbọ̀ pọ̀ǹtì pọ̀lọ́ṣọ́ wa fẹ́ sọ pọ̀ fẹ́ràn ànábì ọ̀tá gan tún fi rí gbogbo eléyìí ẹ̀kọ́ mu àmọ̀ pé sábà fẹ́ràn ànábì lódodo kìí ṣe ìfẹ́ tí yóò kàn wà nù ọkàn tá a lè rí nǹkan kan ti tọ́ka sí nínú ìhùwàsí wa tá a lè rí nǹkan kan tọ́ka sí nínú ìṣesí wa tí nǹkan kan tọ́ka sí nínú ẹ̀sìn wa. tá nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam lódodo ó yẹ hàn nínú ẹ̀sìn wa ó yẹ kó hàn nínú ìṣesí wa ó yẹ kó hàn nínú sọ̀rọ̀ sí wa àmọ́ tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ ẹnu lásán ni àmọ́ ànábì ó lè ara lọ sọ pé àmì kọ́ fẹ́ràn ànábì eléyìí ò túmọ̀ sí kọ́ fẹ́ràn ànábì sallallahu alaihi wa torí lọ́dọ̀ àwọn gbogbo ẹgbàá wa tí ń sọ fún wa nípa pé nǹkan kan sí ànábì àárẹ̀ sí ànábì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ẹ mọ̀ pé àpẹẹrẹ nù lórí pé èèyàn là ànábì ní tí máa ń ṣẹlẹ̀ sọ́mi èèyàn ó máa ń ṣẹlẹ̀ ànábì ṣe Allah kọ̀lẹ́tọ̀ sí ká sùn lẹ́yìn Allah kọ̀lẹ́tọ̀ sí ká lẹ́yìn allah kọ̀lẹ́tọ̀ tí ká ké gbàjarè lọ́sọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn allah kọ̀lẹ́tọ̀ tí ká máa forúkọ rẹ̀ búra yàtọ̀ allah nítorí pọ̀ náà ẹ̀dá tó ló wá ni tó ló ti ọmọ allah ṣùgbọ́n ló wá pẹ̀lú ṣíṣe tó ṣe lánàbì pẹ̀lú ṣíṣe tó ṣe àwa dànàbì àwa olúwa fi ṣàgbéga fún lórí gbogbo wa. torí ẹ sanabi ń sáré àbí sáré wọn náà ń sáré torí èèyàn gẹ́gẹ́ bíi tiwa. ó tilẹ̀ jẹ́ pé àárẹ̀ sí àwọn èèyàn tẹ́lẹ̀ ọ̀wọ́pọ̀ kí ló fà wọ́n mú ẹ̀bùn afánàbì sallallahu alaihi wasallam ara ẹ̀bùn òun náà ni dókítà tí ó máa tọ́jú wọn tán bá sàárẹ̀ ara rẹ̀ náà ni ẹrúbìnrin anabi sallallahu alaihi wasallam ọgbà àwọn ẹbùn yìí ṣùgbọ́n kọ dókítà kí ló dé anabi ní àwọn èèyàn kan là wá kẹ́kẹ́ àwa kì í jẹun àfi tẹ́bi bá pa wá tẹ́bi bá tún wọ́n pa wá tá a bá jẹun a kì í jẹ àjẹyó oògùn ara ẹ̀nù oògùn ẹ̀ tó bá fẹ́ bẹ lálàáfíà láyé yìí má jẹun àfi tẹ́bi bá pọ̀ tẹ́bi bá sùn pa ọ́ tó bá jẹun má jẹ àjẹsẹ́kùn bàràkàtà. síwọ́ kúrò nínú oúnjẹ lásìkò tí oúnjẹ yẹn sì tún wù ọ̀jẹ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ òun ló ń sọ àlàáfíà rẹ̀ àmọ́ bóńjẹ ọ̀bá ti tánú àwo ò ní yọwọ́ ń bẹ̀ àlálùkọ́ oúnjẹ tí wọ́n bù fún ọnú àwo kò mọ́ ń ba oúnjẹ téèyàn márùn lè jẹ tí ó yó ni wọ́n á pé lópin ìgbà tó bá kó òkèlè kan wọn ò ní sí wọn bẹ̀ téèyàn ó fi jẹun tójú ó fi dà tí ò ní máa ti ń ṣe mẹ́tí ọmọ àwọn ríra eléyìí ò ṣe náà lànà àwọn mùsùlùmí tẹ̀lé tá a máa ń sọ òfin ìwọ̀nba láàmú lọ lé dókítà a ní jẹun àfi tẹ́bi bá pa wá tẹ́bi bá sùn pa wá tá a bá jẹun a ní jẹ àjẹrán tá ti sọ lákọ ìwọ̀nba láàmú lọ lé dókítà anábìnrin kan máa mú dókítà lọ àfẹ àwọn ẹ̀bùn yẹn wá fún láti lẹ nísra nígbà yẹn torí ẹ̀ àwa náà ẹja máa lò gbèsè ayé wa ẹrù pọ̀lọpọ̀ nísìn wọn ń gbìyànjú yé ni wàhálà àwa yín délé àbá yín láàárọ̀ àtún wáyé délé lálẹ́ àtúnbá yín torí kí gbogbo agbó tó lù ni ó ti jáde tí gbogbo agbó ọba tó lù tán oníwálé oúnjẹ níta jẹ náà nì níta ẹ jẹ iná lójú kan ọmọ gbélé rárá jẹjẹjẹjẹ iná ni kí mélòó lọ fẹ́ jẹ tọba tí wàá débi tó ń jẹ wà tọba ti gbóúnjẹ fún ẹni tó yìí ló ti kọ́kọ́ dàrú tó tún máa bọ́ fìlà tó tún máa làágùn kí ló dé kí ló dé àwọn tọkùn ti máa sáré lẹ́nu rẹ̀ yọyọyọyá wọ́n tún wọ̀n sí wọ́n tún wọ̀n sí. àwa mùsùlùmí àwọn ọ̀wà láyé ká lè máa jẹun àwọn káfìrì àwọn ń bẹ láyé kó lè máa jẹun torí ẹ̀ ń gbogbo dókítà fìrí ti dí tó bá rí i pé òun ò tí kú inú rẹ̀ ó dùn fáàtúnjẹ tòní ẹ̀yin nígbà tẹ́yìn ti sáré sáyé tẹ́rí pẹ́ẹ́ sì kú inú yóò dùn nítorí pé láǹfààní láti tẹ̀síwájú pẹ̀lú ìjọsìn láti lè tọrọ àforíjìn lórí àwọn ẹ̀ṣẹ̀ ẹni tẹ́rí pé yàtọ̀ wà inú tí wọ́n máa dùn pé ah ìyá ti tí ó kún gbàlejò lónìí wọ́n rárá ìsì bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ̀yin wò pé adúrà ti tèmi adúrà ẹ̀ṣẹ̀ mi olúwa tó fún mi láǹfààní kò tí ì pa mí màá tó tọrọ àforíjìn lónìí màá tún láǹfààní àti tún ṣe àwọn ṣe olóore lórí àwọn sọ pé àwọn mùsùlùmí àwọn ń jẹun kó lè sẹ̀mí ni àwọn káfìrí àwọn ń sẹ̀mí kó lè máa jẹun ni tẹ̀lé pé yàtọ̀ wà láàrin méjèèjì ẹ̀yin ń jẹun tẹ̀lé máa sẹ̀mí gbẹ̀mí ròyìn àwọn ńkọ́ wọ́n ń sẹ̀mí kó lè máa jẹun subhanallah yẹn ní kí gbogbo gbèsè ayé wọn torí ọ̀kan ní ọjọ́ tí àwọn ò lè gba Islam kéèyàn ó ṣe fourteen hours kó má jẹun Ramadan ah no no no ike unbearable <laughs> torí pé láàrin fourteen hours yẹn ó lè jẹun nígbà mẹ́ẹ̀ẹ́dógún lẹ́sẹ̀ àdúgbò tọ́p tọ́p tọ́p tọ́p lè ẹ̀ sànù ọ̀nà yìí ẹ́ńjìnì ń gan òsínmi. ẹ́ńjìnì ò sinmi ní ìsìn báyìí ọjà àtẹ̀wà àti sípáàgì àti dòdò wàrà àti màmá <laughs> ìwọ nìkan níjókòó kan ó tún jẹun tán ọmọ ń pọpọ pamọ mẹ́rin ìwọ ló ń kó gbogbo ẹ sí yóò tún ni tún rẹpà wọn ò yàn àbí inú kan náà ló ń kó gbogbo nǹkan yìí sí. a òdodo lọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ó ní mùsùlùmí àwọn máa ń jẹun sínú fún kan káfíìrì wọn máa ń jẹun sínú fún méjì sẹ́rí kó lágbára méje sẹ́yọ̀ kan náà àwọn máa jẹun gan ni torí ẹ̀ tẹ́ ti sọ́ńtẹ̀ tẹ́ ẹ̀ jẹun kébi ó tó pa yín gbàtẹ́bi pa yín náà tẹ́ ẹ̀ jẹ́ àjẹránkù ìwọ̀nba lẹ́màtà rẹ̀ àwọn lárúbáwá yìí jọ wọ́n ní òwe kan wọ́n ní alimáìdẹ́tù bẹ́ẹ̀ tó dáa wọ́n ní inú tà ń jẹun sí onílé àrùn tẹ́fàlítà rẹ̀ sèyàn ọ̀sán jẹjẹrẹ gbogbo àná la sì mọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ àjẹlù tó sojú kòkòrò bí kéèyàn jẹ àdàlú ẹ̀wà ó ti jẹ ọ̀gẹ̀dẹ̀ ó mu fúra àti nùnù àbẹ́ rí nǹkan mẹ́ kó tún gbé yogurt kó gbélé kó tún mú gàrí àtẹ̀pà kó tún kó bonú ẹ̀ ẹ̀rí pé kò ní gbádùn gbogbo onú yẹn kọ́ gbòòrò gbàràrà ntọ́ ọjẹ́ tí ń dùn mọ́ oní òjìká yóò sù ọ́ ó lè ya àwọn àgbẹ̀ kan fà tí wọ́n gan ọmọ ọ̀pẹ á kí ló sún mi débẹ̀ ó tiẹ̀ tó ti gbé wọn bá tètè wá wá jẹ́ pé bó ti sunrun bí wákàtí mẹ́ta nínú bẹ̀rẹ̀ sí ní kùn inú wa kùn títí ó fi jí ọ lóru ó wá lọ yàgbẹ́ yàgbẹ́ yàgbẹ́ yàgbẹ́ nígbà tó tún fi sáà tó sùn inú tún kùn ó tún dìde ọmọ pé kí ló sùn mí débẹ̀ ojú kòkòrò ni wọn náà bá wọn dá sáàbù tẹ̀ǹtẹ̀ yẹ bá jẹlẹ yóò gbé fò wọ́n gẹ́gẹ́ bí ẹyẹ bẹ̀rẹ̀ sí kó gbogbo jẹkújẹjẹ abẹ́rẹ́ rí nǹkan náà ó mú tó mọkànnú bàbá méjèèjì bá kọlura wọn nú tó ó ṣeé ṣe kó dánúrú ó tún jẹ́ wà tó ìyẹn gbọ́dọ̀ máa sọ bólú wa ṣe dá wa téèyàn bá lẹ́rọ̀ ẹ̀rọ yóò wù ẹ́ńjìnì yóò wù téèyàn bá ti sọ lò kí ni ó padà ṣẹlẹ̀ ẹ lò ó yọ padà sọ tẹ́lẹ̀ bọ́mù ìyẹn náà ṣe rí inú wa yìí téèyàn bá máa sọ lò tọ́kí gbogbo gbà nǹkan nu yín iṣẹ́ náà ní í ṣe gbogbo gbà bí ṣe ń lọ eléyìí ní ń gbọ́ eléyìí ní ń yọ wúlò ní ń yọ wúlò lára rẹ always kò fi gba kankan èèyàn onígbègbò èèyàn sáré oríṣiríṣi torí ni ká máa jẹun ká máa jẹun gíga ọ̀sánra ọ̀njẹ torí pé láfíríkà tí wọ́n ń bí àwọn kà pé ká jẹun ká àmì àlàáfíà ni. kìí sàlàáfíà jàmà kìí sàlàáfíà nípa ọkàn máa sanra ìdọ̀tí lọ́pọ̀ lára ẹ̀ ní láti máa ṣẹ̀ṣẹ̀ṣáì torí tí ọba sọ́ra torí bó ṣe sanra o ní ọ̀ padà dọ́gúnlẹ̀ tòyí máa padà bí ààrẹ kí ni wọ́n máa tóbi jù láì lóyún pé ọ̀ ń lẹ́tà sí ààrẹ yìí. ó sì máa bí oríṣiríṣi àwọn àrùn burúkú téèyàn ní padà rógùn sí torí di eléyìí anabi sallallahu alaihi wasallam ènìyàn ní gẹ́gẹ́ bíi tiwa òun náà sáré gẹ́gẹ́ báwa náà ti ṣe máa ń sáré alimami Bukhari àti Muslim lọgbẹgbà wa ìjáde ẹgbà tó tẹ̀lé lé ọwọ́ alátọ̀dọ̀ Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu Sa'd ibn Abi Waqqas ọjọ́ kan náà sàhábà táwọn ibi sọlọ́lá àdìsọ́ là ń ti fún ọ̀rọ̀ ọ̀dùn ní ọwọ́ àlùjáná látàyè ó sì ní àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ta ọ̀fà tí ìṣẹ̀bi rẹ̀ là kéèyàn kọ́kọ́ ta ọ̀fà lójú ogun káàdì ibn Abi Waqqas sàhádé ńlá yìí ó ní mo sàárẹ̀ ànábi wa bẹ̀ mí wò ní àbẹ̀wò ta láàrẹ̀ nígbà tí ìrora yìí pọ̀ fún mi fọkùl mọ́ wá ní bẹ́lẹ̀ rọ bíi máa tẹ̀rọ̀ ìrora ó ti débi tí wọn náà rí i wà á ná lówó máa rè mí èmi sì jẹ́ olówó bẹ́ẹ̀ ni èyí ṣe pé kó ló ń fún ọ lówó kó máa gbé pamọ́ kó máa tanra rẹ jẹ kó máa ṣèṣe pò ní kankan torí pé ibi tọrọ dé dúró yìí bó gbára rẹ pamọ́ jù bẹ́ẹ̀ lọ irú ààyè yìí kọ̀ ẹ́ kó gbéra pamọ́ torí pé n ti ń ṣe lè já síkú tẹ́ ẹ̀ bá sì jẹ́ kí wọ́n kọ yín lẹ́kọ̀ọ́ nípa báwo lẹ́sẹ̀ sí owó yín èwo lẹ́yìn gan lè jẹ láǹfààní nínú owó yín lẹ́yìn ikú yín tẹ́ ẹ̀ bá ṣàlàyé fún onímọ̀ yóò dájú pé ẹ̀tàn kú ni owó yun ẹ̀yin oníṣàǹfààní kankan bẹ̀ yọkàn wà fáwọn tó jogun yín lásán ni. Saad ibn Abi Waqqas ó ní nǹkan tí ń ṣe mí ìwọ náà ti rí bó ti ṣe tó èmi sì jẹ́ olówó wala yarithuni illa ibnati tí mo bá lọ kú báyìí kò sẹ́nìkan tí ó jogún mi láyé afọmọbìnrin ayọ̀ kan tí mo ní nígbà yẹn kò bíjọ ọmọbìnrin kan lọ ìgbà tó sì sáré wọn wà Mẹ́kà ni wọ́n sì ti ṣe hijira kúrò Mẹ́kà ó sì ń bẹnu tó fi ṣẹlẹ̀ àti yé wa wípé wọ́n tó ti ṣe hijira kúrò Mẹ́kà ọ̀gbọ́dọ̀ tún padà wá Mẹ́kà yìí wá gbé bẹ́ẹ̀ mọ́ tó bá wá Mẹ́kà ọ gbọ́dọ̀ tayọ ọjọ́ mẹ́ta tó fi kó mbẹ. sáàdì ibùdó àbí wọ́n kọ́sù wọn sọ fún àbísọ̀lá àṣìlá kéèsì èyí tí mo ti ṣe híjírà kó nú ẹ̀ ni màá padà kú sí báyìí. ǹjẹ́ ọ̀yẹ́ kọ́ ṣẹlẹ̀? ànábì wa bẹ̀wò ìtẹríba ànábì nù sallallahu alaihi wasallam. mélòó nínú wa iná ìlẹ́ni tó ríra rẹ̀ láṣíwájú tí nǹkan ọmọ sọmọ lẹ́yìn rẹ̀ tí ọlọbẹ wò yọọ máa wò pé à ah, Ọlọ́run fúnra lásán ẹ lọ bẹ̀ wò kẹ́ ẹ dunnú torí pé ńgbà tẹ̀yìn lọ bẹ̀ wò tí ìgbóná ara rẹ̀ tó bá ti wọ forty two nítorí ẹ̀kọ́ jẹ́ thirty seven ó ti wá wọ forty two ìgbà tẹ̀yìn wá bẹ̀ wò tó wá rí i pé à. Ah, ẹ̀yin gangan alára gbéra ẹ wá kí o kẹrí gbóná o lè já wá síbi àlàáfíà ó dín méjì kù kọ wá sí fọ́tì torí pé n ti lọ fọ́tì tù ó léwu yóò wá sí fọ́tì inú rẹ̀ dùn lórí pé ẹ̀yin gan alára fúnra yẹn wá bẹ̀ wọ́n ẹ kó ìdùnnú ńlá wọnú báyà èmi nìkan tán lẹ́sẹ̀rú eléyìí fún ó sì ń kankan bí ìbá ṣe pé ó yé súnà nàbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam ntí èdè ká lè fẹ́ nìgbéraga ìjọra ẹni lójú ìmọ̀ pèrè ẹni ní nta àjẹ́ alálùkò apúrúǹtì lásán ni wá níjọba lè mú ànábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ lùsẹ̀ tó lọ́ọ́ bẹ fàhábà rẹ̀ tí ń sàárẹ̀ wò táwọn ọ̀yẹ́ káwọn náà kẹ́kọ̀ọ́ mbẹ́ ọ̀yẹ́ káwọn náà lè kẹ́kọ̀ọ́ mbẹ́ ìgbà ní ọ̀rẹ́ rẹ̀ nù ọ̀rẹ́ mátímátì gbogbo èèyàn ti mọ̀ ọ́ mà wọ́n bá ti rí ọ wọ́n ò rí wọ́n bá ti rí wọ́n ò rí ọ. wọ́n sì ti sọ fún ọ pé ń sa rẹ̀ ó tójọ́ mẹ́ta ó ní lọ́ọ̀bẹ̀ ó ní lọ́ọ̀bẹ̀ ó lè pé ah, mo ti pè lórí fóònù náà ṣé fóònù dàbí kan lọ́ọ̀bẹ̀ ìwọ kọ́ ló má láàfin àlọ́ lílọ ọ̀rẹ́ ò pé kọ́ gbádùn ṣùgbọ́n ó pè fún kọ́kàn rẹ̀ balẹ̀ ó sì ṣàfihàn pé èmi nìkan kọ́ ni mo dá wà nínú àdánwò tó ṣe mí yìí àwọn ọmọ ẹ̀yà mi náà ń bẹ pẹ̀lú mi ìdùnnú ńlá ló gbé wọnú ẹ̀mí rẹ̀ torí ọ pàtàkì ká máa bẹ aláàárẹ̀ wò ní àbẹ̀wò tá a máa ṣe fáláàárẹ̀ ó sì sí pé orí bàtà rẹ̀ bá tó débi báyìí la tó lè bẹ̀ wò kò bá jẹ́ orí ní fọ́ kò bá jẹ́ tí ní ro kò bá sì jẹ́ pé inú ní irun pẹ̀sẹ̀ dìgbà tó máa ṣiṣẹ́ abẹ fún pẹ̀sẹ̀ dìgbà tó máa sọ wípé tọ̀ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ́wà ẹgbẹ́ pọ̀lọpọ̀ tó lọ kí ń gbà wọ́n lọ yọ ni yọ pé kí ni kò tí ì kú tán subhanallah ẹni tá a ní kó wá sànù pẹ́pẹ́ mi kà ló gbé lọ gbogbo nǹkan tí wọ́n ń ṣe mùsùlùmí ọlẹ́tọ̀ sí kọ́ lọ bẹ̀ wò nínú ojúṣe mùsùlùmí lórí mùsùlùmí ni pé nígbà tó bá sàárẹ̀ tàbẹ̀wò aláàrẹ̀. ànábì bẹ Sa'd ibn Abi Waqqas ó bẹ̀ wò Sa'd wa sọ̀ntọ̀sọ̀ tí mo bá lọ kú báyìí kò sẹ́ni tí ó jogún mi jọ ọmọbìnrin kan yìí lọ ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ bí o ẹ wo bí Islam ṣe tètè yí àwọn èèyàn padà Sa'd ibn Abi Waqqas ara Mẹ́kà ọ̀kan nínú àwọn al-Muhajiruna ni. ẹ sì mọ bí wọ́n ṣe ń ṣe láyé ojú dúdú lánàá lánàá ibi tó bá bímọ obìnrin wọn máa lọ rí mọ́lẹ̀ láàyè wọn lọ rí mọ́lẹ̀ láàyè kó kú bẹẹ nítorí pé nǹkan àbùkù ni wọn kọ ọmọbìnrin kún kò lè jagun kò lè dáàbò bo ni lójú ogun ẹni tá a máa tọ́ tá máa náwó lé lórí tó dijọ́ kan ẹni tá a máa bẹ̀rù pọ́n mọ́ jí gbé mọ́ wa lọ́wọ́ tá a máa bẹ̀rù pé tọ́ta bá borí wa lójú ogun gbogbo wọn ni wọ́n kó lọ lọ́kẹ́ á ní ká fáfin kan àbùkù lé wọ́n yìí fẹ́ káwọn òbí máa bẹ̀rù ajájà sẹ́ni ká bá lọ bí ma láàrin àwọn lárúbáwá ni tó bá bí ma ọkùnrin kínní kejì kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ kẹsàn kẹwàá àbà yóò tó àwọn ọmọ sísá fún méjì ni wọn àmọ́ abọ láàrin bàbá ọlọ́mọ mẹ́wàá torí pé gbogbo wọn jọkùnrin ọkùnrin làwọn kà kù ẹ wá wòwò obìnrin wọn máa jẹ mọ́gùn ni wọn máa jẹ mọ́gùn ni láyé jàhìlìyà ṣùgbọ́n ṣe tí islam dé ó fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ èèyàn ni wọ́n gẹ́gẹ́ bí ọkùnrin ṣùgbọ́n ẹ̀tọ́ táwọn máa gbà lógún yóò máa jẹ́ dàjì ẹ̀tọ́ ọkùnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fún wọn lógún o islam ló dé ló fún wọn lẹ́tọ̀ọ́ àtúnwá wíta aláìwí ẹtún alábòsí ní Islam bóòlù ti ṣàbòsí ó ṣe lè pé fún fóbìnrin nídàájí tí wọ́n fọkùnrin wọ́n tún ṣèbéèrè pé ṣé ǹjẹ́ bá ṣe bẹ́rù kọ́ la bọ́ ma ìyẹn ẹrú lẹ́bi léèrè nítorí pé Islam sọ fún wa pé ìdajì ni fún fóbìnrin torí báwọ̀ ọ̀mà ẹlẹ́dàá wa lọ́mà ṣùgbọ́n bọ́bá tọ́ka sọ. So, olúwa fi bíntín ròǹdó náà mà wá ike ìdajì tó ní kí wọ́n fóbìnrin à ọ̀pọ̀ kọjá sísọ nínú kí wọ́n má fún ní nǹkan kan àti kí wọ́n fún ìdajì ìrírí ayé tí wọ́n fi hàn wá pé ìdajì tán fóbìnrin à a máa tọ́jọ́ ju odindi tọkùnrin lọ torobìnrin ní ìsìn tá pé ọkùnrin jogún five million obìnrin gba two point five million ṣe mọ̀ pé nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé irú àwọn obìnrin two point five million ti wọn yóò tọ́jọ́ yóò tóṣù yóò tọ́dún nígbà tí five million tọkùnrin lè mọ́tò wákàtí nítorí pé òun lọ́kọ òun ni bàbá òun le òun tún làbúrò fáwọn obìnrin òun tún lọ́mọ fáwọn àyà rẹ̀ náà pé gbogbo kálukú kó wá yìí wọ́n máa sunkún sí lọ́rùn ni bàbá ẹ fún wa lówó kínní kan ìyàwó ìwọ kọ wa fún wa lówó kínní kan àwọn màmá yín náà ń kọ́ tí wọ́n fi ń lọ́rùn lẹ̀ àwọn àbúrò yín lóbìnrin kọ́ bọ̀dá mi òun náà ti bá o bọ̀dá mi kẹ́ máa wó hmm? n fẹ́ ra nǹkan kan kágbára mi ọmọ ka níbi tí wọ́n bọ̀dá mi wà. ó ti gbàgbé pọ̀ ná five million ó sì ti ná five million mi two and a half million tiẹ̀ yóò máa bẹ lálàáfíà náà àpótí. ó tún ti gbà mí ó tún ti gbà mí ó tún ti gbà mí lọ́wọ́ àwọn èèyàn. Islam fún obìnrin lẹ́tọ̀ọ́ kó ní tiẹ̀ ṣùgbọ́n fòdí wọn sí nǹkan tá a mọ̀ fọkùnrin àti obìnrin tó bá gbógun là ń wọ́n á gbẹnu rúnrún wa wọ́n á sọ pé islam sábòtú lẹ́nu ẹ lẹ́nu ẹ kí ni wọ́n dáhùn kí ni wọ́n dáhùn tó ń sẹ́rẹ́ ẹgbẹ́ tó sórí ìrìn mi lọ torí pé káwọn bá ti gbófin Allah kò ságídí kò sí agídí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n sì máa tẹ̀lé yàtọ̀ sẹ́yìn láyé òde òní wọ́n máa yírí ẹwọ ní pé káwọn ni wọ́n bá wí ṣé ìsapá ara mọ́kà lọ̀rọ̀ yìí bá wí mùsùlùmí lọ bá wí ṣé káfíìrì nìwọ̀n. sọ eléyìí túmọ̀ sí pé wọ́n yàtọ̀ sí wa gédégédé lánàá wọ́n máa ń gbé wọn sin láàyè lónìí wọ́n ti rí pé àwọn náà jogun ó ní tí mo bá kú ọmọbìnrin mi ẹyọ kan yìí ní òjògùn tọ tẹmọ pé náà ṣá yorùbá obìnrin èjogún tí ọba mọkànlọ bí àwọn àgbàlagbà lé yín léèrè nínú àṣà yorùbá obìnrin ò gbọ́dọ̀ ọkùnrin ni máa jogun jàìlíyà ọmọ àyà ni wọn jàìlíyà tàwọn alárúbáwá ẹ̀gbẹ́ ni fún jàìlíyà tàwọn yorùbá ẹ̀rí pé àwọn nǹkan jọra wọn nínú àṣà yorùbá obìnrin èjogún òun gan ẹni tá a jogún ni ẹni tá a wàá jogún kí ni ọba tún jogún ìnìtúmọ̀ wọn sùn lópó wọ́n á jẹ mógún ni torí pé kò ní í jogún àwọn wa sùn lóko wọ́n jẹun gan torí ara dúkìá tọkọ filẹ̀ níyàwó nínú àgbọ́yé àṣà Yorùbá wọ́n wá tún jó náà mógún a ọ̀gá ọ̀gá púpọ̀ torí ẹ̀ Islam òun ló fún gbogbo ẹlẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ obìnrin lè jẹ́ ìyá olùwà sàlàyé gbogbo tó lè jẹ́ tọ̀ rẹ̀ bọ́yọ̀ ọmọ rẹ̀ fọmáyé àbí kò fọmáyé bọ́yọ̀ ọmọ rẹ̀ ó fi ọmọ ìyá sáyé pẹ̀lú ìyá rẹ̀ àbí ìyá nìkan ló fi lẹ̀ kò fáwọn ọmọ ìyá rẹ̀ pẹ̀lú ẹ̀ olùwà tún fún obìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ tó bá jọ ọmọ tó kù bí òun kan àbáwọn méjì àbí jù bẹ́ẹ̀ lọ tó obìnrin nìkan ní òkú filẹ̀ ní àbọ̀n àtàwọn ọmọkùnrin bó láti fún wọn lẹ́tọ̀ọ́ wọn ìsìláàmù tó fóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ tó bá jọ máa yá wa àjọjọ́ máa yá kan náà bàbá kan náà kílẹ̀ tọ́ rẹ̀ àjọjọ́ máa bàbá kan náà lásán kílẹ̀ rẹ̀ àjọjọ́ máa màmá kan náà lásán kílẹ̀ rẹ̀ ẹ dákun ẹ bá mórí sí mi wá gbogbo kálukú kó wá ní ìsìláàmù fún lẹ́tọ̀ọ́ ìsìláàmù tó sọ pé ọmọbìnrin tí ọmọ wa lọ́kùnrin tún bí òun náà tún lẹ́tọ̀ọ́ ní ogún tó bá jẹ́ pé kò sẹ́ni tí ó ti dànù ọmọ ọmọbìnrin tọ́jú ọmọ ọmọ awakùnrin ìsìláàmù tó lò náà tún lẹ́tọ̀ọ́ tí ó bá sẹ́ni tí ó ti dànù ìsìláàmù fún ìsìláàmù tó fóbìnrin lẹ́tọ̀ọ́ tó bá jẹ́ yàwó ó ní tó bá gbẹ̀yìn tẹ́ kú ẹ̀fọ́ masáyé ìyàwó ọgbàdá kan nù mẹ́rin tí gbogbo ń tẹ́ fi sáyé tẹ bá wá jẹ́ pé ńgbà tẹ lọ ẹ̀fọ́mọsáyé tẹ sọmọ zìnà ìyàwó yẹn gbàdá kan nù mẹ́jọ bó wàá ní ìsìlámù ṣe yẹn jù yàtọ̀ sáwọn olórùka nígbà tí àwọn tí wọ́n ní àṣà làwọn mọ̀ wọ́n á fẹ́ bọ́ lọ́wọ́ àṣà wọ́n gba tòyìnbó òyìnbó sáà gba tiẹ̀ ó ní ẹ lọ sèyàwó olórùka tẹ́ bá ti ṣèyàwó olórùka ńkọ́ gbogbo dúkìá tó fi sáyé ìyàwó kù ìyàwó ní ọmọ afẹ́ ni tó bá wù ní tó bá fẹ́ àfi tí wọ́n bá wíìlì tó bá ti sọ àsọlẹ̀ pé eléyìí o ẹfun ní nǹkan báyìí eléyìí ẹfun ní nǹkan báyìí eléyìí kéèkì ní kẹfún. A'udhu billahi minash shaitanir rajim olúwa ti pín okú kò sáyè fẹ́nìkankan láti máa sọ pé mo wíìlì torí pé wíìlì tí wọ́n ń sèwọ̀n tó bá ṣe wíìlì o lè ṣe wíìlì gbogbo ń tóní nǹkan púpọ̀ lọ gbàgbé tó ní lè ṣe wíìlì rẹ̀ àmọ́ tó bá filẹ̀ pé kán pín ogún bólúwa ti ṣe ní pọ́pin kò sí nǹkan kan tí ó bọ̀ tó fi dórí èkìsà tó fi káyé gbogbo ẹ̀ lákùn àmọ́ tí wọ́n máa ń ṣe wíìlì ṣe bọ́ ọmọ kọ́ ni wọ́n sọ pé tọ̀jẹ́ríkà márùn-ún tí mo ní tá máa depo sí àwọn àmì lágbájá ni kò mú un tọ àwọn sọ pé àwọn edu tí mo rà á fi ń dáná gbogbo báàgì márààrún ọmọ báyìí mu ẹ gbàgbé láti pé tani kó pàdògà yé nínú wíìlì yọ gbàgbé àdògà nínú wíìlì yọ gbàgbé abẹ̀bẹ̀ tá à ń lò láti fẹ́ná nínú wíìlì yọ gbàgbé ìtaná tá à ń lò àti láìtà <laughs> torí ọmọ gbogbo eléyìí náà nínú èkìsà tẹ sílẹ̀ gan ẹnìkan gbà lọ́nà tọ̀tọ̀ Allahu akbar torí délé lẹ́nu àbòsí ni wíìlì àbòsí burúkú ẹ̀gbọ́n bàbá kan wọ́n ní owó yìí tó bá wò ó ní ah, nọ́mbà yẹn pọ̀ nọ́mbà owó yẹn pọ̀ wọ́n ní wọ́n dá tẹ bá kú bó ni wọ́n ti sòwò yìí sẹ́wọ̀n pé lẹ́yìn bá jẹ́ mùsùlùmí wọn ò ní sọ fún yín pé tẹ bá kú bó wọ́n ti sòwò bá wọn bó ló wá ṣe ní fọ́ọ̀sì náà àmọ́ fún ọ láǹfààní pé ìdá kan nu mẹ́ta ìwọ ọláǹfààní láti fi ṣe sàrà lẹ́yìn ikú rẹ̀ àdìsí sáàdì yìí ló mú jáde ìdá kan nu mẹ́ta wáyé o ẹni tí èsè mùsùlùmí wàhálà bá wọn onímọ̀ akọ̀kọ́lẹ̀ ẹ lẹ́kùn yín wọn lè yọ kílá kọ́mọ mi lágbájọ́ gbé wíńdò gbogbo wíńdò tó wà lára lé ẹ yọ kọ́mọ mi lágbájọ́ lọ sí kọ́lé tiẹ̀ àbí òye àhà tó wá ní tó bá kú o àwọn tó jẹ́ àwọn ìgbìmọ̀ tí ń ṣiṣẹ́ àánú àwọn ni wọ́n kó gbogbo owó lọ wọ́n á fi kí àwọn ọmọ ń bẹ náà tó jogun rẹ ò tó bẹ́ẹ̀ ìyàwó rẹ ń bẹ náà tó jogun rẹ tó bẹ́ẹ̀ tó bá fi bàbá àtìyá rẹ sáyé mọ́ jogun ẹ̀ ò tó bẹ́ẹ̀. kọ́ a sọ pé kí wọ́n lọ kó mẹkáníkì kan kú ní ìsìnkú aṣọ kó gbogbo owó ẹ̀kú wá sáà Màdínà gbogbo olówó yìí jẹ́ wọ́n ní gbogbo owó tó wá ní láìláì láìláì ìdákanu mẹ́ta péré la lẹ́tọ̀ọ́ sáti gbà tòrón ló lè sàsọ́lẹ̀ lórí ẹ̀ pé kí wọ́n fi ṣiṣẹ́ olóore ìdá méjì yòókù kan ẹ sọ àwọn tó fi sílẹ̀ sáyé àwọn láàpùn fún ẹ̀yin wá sọ pé à adúrò owó ìlẹ́nu kí wọ́n máa kó lọ owó wa ni ó lè wọ́n ti sọ wọ́n ti lè mú wa lójú àhá àti ẹni ojú ọjọ́ lójú. akramakumullah Sa'd ibn Abi Waqqas inú àdìsí ló ti wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ìwà tó ti jẹ́ ọmọbìnrin kan ni mo ní ṣé mo á lè fi gbogbo dúkìá mi ṣe sàráàlì Ànábì kan nu mẹ́ta ìdá kan nu mẹ́ta náà pọ̀ àmọ́ Ànábì gbà wọlé la sọ pé Olúwa ti yọ̀ǹda fún yín níta ẹ lè fi ṣe sàárà lẹ́yìn fún yín òun náà ní ìdá kan nínú mẹ́ta dúkìá mi ẹ lè pàkọ́ lẹ̀ ìdá kan nínú mẹ́ta dúkìá mi. mọ́sálásí ẹ máa fi gbẹ́ kànga ẹ máa fi ṣàánú àwọn aláìní ẹ máa fi ṣàánú àwọn ọmọ òrukàn ẹ máa fi yọ̀ọ́dẹ̀ pówó ń dàgbà sí ní gbogbo ìgbà ìyẹn ni pé ń tọ́jú ìdá kan nínú mẹ́ta dúkìá rẹ̀ hàn á fi ṣe nǹkan tó ná ọmọ bí owó owó tí bá wá ń bí láà máa lò láti ṣe àwọn tí olóore lọ́mọ abẹ bẹ́ẹ̀ láéláé nínú àsọlẹ̀ rẹ ó wá sọ pé àwọn ẹni tí wọ́n dáa jù tí wọ́n dúró lórí ẹ̀sìn jù nínú àwọn ọmọ rẹ ní ọmọ mójútó àtàwọn àrọ́mọdọ́mọ rẹ ẹni tó bá dáa jù nù wọn. nǹkan mìíràn làwọn máa fowó gbọ́. alqasim ibn muhammad ibn abi bakr ọlọ́gba ìgbà wáyé aisha anha tó jẹ́ ọmọ àyà bàbá bàbá rẹ̀ ọ sọ pé فقال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم sọ pé بل أنا وارثة ìwọ kọ́ èmi gan-an lórí ń dùn èmi gan-an ni orí mi ò màtó sọ pé orí mi ò ànábì ní èmi gan-an ni orí mi ò ìyẹn ni kí n ti ń ṣe ọ̀hún bí ti ṣe ń ta ọ́ tí ń ro ọ́ tó jẹ́ aya mi ọ̀tá ọ́. kò rọ tèmi tí mo jọ kọ rẹ̀ àmì ìfẹ́ nù àmọ́ wọ tíyàwó èkú ní ọmọ kára ni ọmọ jáde kọ́ńkọ́ń ìkà ìkà tí ọ̀lọ́ yẹ kó fún ìyàwó ẹ gbogbo tí bá ti ń ṣe dírámà náà ni oníkòsó òtọ́ mọ́nọ́dà ẹ̀ wá bá ń ra parasitamọ́ bẹ́ẹ̀ bá tẹ̀lé gbé mi lọ sí ilé dókítà ó ní rárá o rárá o ó mú mi dùn bọ́ba ti lè mú mi dùn ó mi dùn pẹ̀lú kórí ń fọ́ ẹ̀ ta lẹni tó sọ mi dùn lòògùn orí fọ́. àwa kọ ọlọ́mọ kálí àwa pe bàbá rẹ̀ pé inna lillahi wa inna ilaihi raji'un bàbá ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ní ẹ tó báyà mi ẹ má ro á kí ni ká má ro ó sì kú lórí ìlà wọ́n lọ pọ́ ọmọ ọlọ́mọ fẹ́rẹ́ tí ọba ti láàánú kọ́ má fẹ́ yàwó tí ọba ti láàánú má fẹ́ yàwó ọkàn pọ́ ọmọ ọlọ́mọ ni irú káwọn obìnrin tẹ́ rí yẹn wọ́n lè ju àwọn ọkùnrin lọ tí ọba sì lámòjútó fún un tí nǹkan kékeré bá ṣe yóò di ní ńlá tó o bá tètè mójútó ńgbà tó wà ń kékeré ìwọ tó o náwó kékeré tí tó bá di gbọbọ ilé omi lè lọ pé àwọn oúnjẹ tí ra fi kí wò ohun òríbi kan ti ní ká tọ́jú ìyàwó abẹ́ bàbá fi kí níbo wá ní fòkànhá tí wọ́n sọ pé tí àwọn rẹ̀ máa ń sa rẹ̀ mọ́tọ́jú ẹ̀. wọn ò sọ pé tọ́jú ẹ̀ àmọ́ níbo wọ́n ti sọ pé mọ́tọ́jú ẹ̀. torí de eléyìí kákìyèsí àwọn obìnrin yẹn ọgbà wọn lámàánà tọ́ra ti nílé mójútó ọmọ ọlọ́mọ ìrà rẹ̀ lẹ̀ ẹ̀rí ká nàbẹ̀ ọ̀sùn bá àpèjúwe ńlá nínú gbogbo dáadáa ìyàwó sọ pé rí mi ò níbi tó rí ń fọdé ẹlẹ́gbàá ni à orí mi báwo èmi gan lórí mi nítorí pé tí ìfẹ́ bá wà lódodo torí tí ń ṣe ìyàwó rẹ̀ wàláì wọ́n lọ́ọ́ máa gbọ́ lára rẹ̀ wọ́n lọ́ọ́ máa rí ìrora lára rẹ̀ tí bá ti ń sọ pé ń dínkù òun ti ń gbádùn ni wọ́n náà máa gbádùn tó bá ń sọ pé à kíní yẹn ó tún fọ́jú pọ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ máa gbọ́ lára rẹ̀ àmì ìfẹ́ nìyẹn ìrántí kọ́ bá kọ́ bá yọ ó dìde èmi ti lọ́ǹtẹ̀ mi ó dé ọbókù rẹ̀ ńlẹ̀ ẹ̀sìn máa wo nǹkan kékeré bá ṣe wọ ìyàwó ò ní gbádùn mọ́ wọ́n máa tọ́jú rẹ̀ ńbọ náà lọ́wọ́ àánú síra sọ́kà ipò náà ni kọ́ máa ṣe lẹ́yìn tẹ̀lé ìtumọ̀ sí pé ẹjẹ́ aláàánú àwọn obìnrin wa àwọn ọ̀rọ̀ tó wá ń bí láti kí wọ́n fi hàn pé kò tako bíbá olúwa dúró kò tako gbígba kádàrà pété ààrẹ bá ṣe wá kákérora torí pé ìrora tá à ń ké a kàn máa ké parọ́ nítorí pé bí nǹkan ti ń ṣe ọwọ́ gan ọmọ bóun ìrora ti ń jáde. ntí ń sọ ní túláàsì ara rẹ̀ mọ̀ ń jáde kò sí ní tó burú mbẹ kò túmọ̀ sí pọ̀ tako kádàrà kò túmọ̀ sí pọ̀ tako bíbolúwa dúró kò sì túmọ̀ sí pọ̀ ń wò pé ọ̀ ń bara jẹ́ ó ṣe jẹ́ mi ìnirú nǹkan báyìí ó ṣe àwọn ọ̀tá ọlọ́run kúnlẹ̀ kò fàárẹ̀ ṣe wọ́n. nígbà tí wọ́n bá ti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde ọ̀sẹ̀. kẹ́nìkan wá bọ́ pé à ah, ẹ̀yin adúrú fáǹsẹ̀ ń wò pẹ́yìn ni ẹ́ ẹ̀yin la síwájú wá ń jẹ́ ẹ̀sìn kẹ́yìn náà mọ́ wá pé ha ah, ara ń rojú ha ah, ẹni tẹ̀ka ìmánì dà àti ọ̀rọ̀ ìmánì òun nípa ọmọ kìrora wọ́n sá ọlọ́rẹ́ gbogbo pàtàkì gidi ọdẹ lára rẹ wọ́n á lẹ̀ ń ṣe ń sunkún sunkún dáadáa járe so àárẹ̀ ń ṣe ọ́ ẹnìkan á sọ pé òun ṣe ń ké ṣé ìwọ lọ́nkàn máa mà ló ń mú òun rọ́ jáde àbí ní ti ń sin ọ́ ìní mú òun jáde fúnra rẹ̀ ó ju agbára àwọ̀ gan lọ. sọ gbogbo eléyìí ọ̀tà kó ipa gbọ́lúwa gbọ́ kò sì ta kópa gbẹ́kẹ̀lé kò sì túmọ̀ sí pà ń bínú sí nǹkan tó lu àṣẹ fún wa tí wọ́n bá ta ti sọ̀rọ̀ burúkú jáde lẹ̀ tẹ́lẹ̀ yìí ní kókó nǹkan tá a mú jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó ní lọ́jọ́ mi. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أن أستغفر القواتب انتوان به القسم قالي القسم قام تعالى في تعجيز kọ́mọ̀ rírò ọ̀gbọ̀nọ̀ bá wọn kọ́ ti látàárọ̀ wọn sì rérò kù tọ́sí lọ́wọ́ kan àbí kọ́ ọmọ akọ́ ẹlẹ́dẹ̀ rárá pọ̀tọ̀ náà fáàní. nígbà wọn tẹ ní ilé ilé ìwòsàn ní ìlú mi lọ ní kéèsì nàìjíríà wọn á níbi táwọn wà yẹn ìgbàlẹ̀ táwọn wà yẹn wọn máa ń ṣe nǹkan tó yẹ pé ẹ tó bá ń ṣàìsàn yóò sì tọwọ́ bọ̀ pé ká má tọ́jú òun rárá lórí àkóhùn máa kí òra ká má tọ́jú òun pé táwọn bá sì tọ́jú ẹ̀ tó bá fi lè gbádùn yóò sọ àwọn síkọ́ọ̀tù tó pé àwọn náà yóò jẹ́ wọ́n kàn gbé síbẹ̀ pé kọ́ máa rán pé táwọn lè wá sílé ìwòsàn ọwọ́ akọ ọbọ̀ wé ó ní ká lọ gbé ìwé wa pé ẹ kàn gbóhùn síbi ni ẹ gbọ́dọ̀ tọ́jú òun tó bá sì lè tọ́jú òun tó ń bá gbádùn wọn ò gbé yín lọ sílé ẹjọ níbo lọ ẹ̀kọ́ máa gbé ilé rẹ kó jókòó ka létí èkó ẹ̀ẹ́nì kẹ́ ilé ilé ìtọ́jú ìtọ́jú aláàrẹ̀ èsì lè wòsàn wọn à wò wá sàn ọlọ́hùn ló máa ń wòyàn ilé wọn á ní gbígbé tán gbé mi o. ẹ dákun ta ló fẹ́ dáràn bọ̀ lọ́rùn sẹ́yìn náà bá filẹ̀ tẹ́ máa ń wò náà tó bá bá bẹ́ẹ̀ pọ̀ ẹ̀yìn náà tó ti dáràn lábẹ́ òfin ṣẹ̀ríà tẹ́mọ̀ kọ́ àwọn òmìnira kómìnira ó fún àwọn orílẹ̀-èdè mi pé ẹ gbé mi kalẹ̀ ẹ máa wò mí ràn mí gbogbo nǹkan wá fọ́jú pọ̀ gbogbo nǹkan bàjẹ́ wọ́n sì máa ń tán lè ṣe sí i táburú yẹn ó fi dínkù ọwọ́ á gbọ́dọ̀ ṣe sí rẹ̀ náà lẹni tí ó sọ pé ẹ mú ìwé wa ó ń kọ́ bọ̀ wípé ẹgbọ́n lábẹ́rẹ́ àánú èwo lábẹ́rẹ́ àánú ẹ̀pà mi pé òun ọ̀fẹ́ sáyé mọ́tò ẹ̀ ti sùn ìrora yìí pọ̀ so àwọn àgbẹ̀ òyìnbó kan gbà wọlé àwọn kan gbà wọlé Islam ní ọ̀tọ̀ abẹ́rẹ́ àánú bá wà abẹ́rẹ́ kà ẹnìkan gbọ́dọ̀ pa ẹnìkan náà. sàwọn àlekún àti. Thank you ọ̀kan tí wọ́n bá ti jẹ́ pé ọmọ àlàlé wọn lọ ní ilé rẹ̀ ní òkú. nǹkan tó lè sọ ni pé nítorí wọ́n ti lé ìwọ̀nù ẹ̀ má tutọ́ jù ní nbà kò sí wàhálà rẹ̀. nà sọ́wọ́n àlékún. ẹran tí wọ́n tẹ̀ lọ́dà ṣé ó tọ́ láti fi paléyà. ẹran tí wọ́n tẹ̀ lọ́dà tọ́tọ́ ká fi paléyà bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ àdìsí kan mú wa ike ẹran tí wọ́n tẹ̀ lọ́dà. ọ̀nbẹ ẹran tó lọ́lá kó ká máa fi palẹ́ àṣù wọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ àmọ́ olùmọ̀ nípa fọ́k wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ ṣe déédéé títẹ̀ lọ́dà kìí ṣe àléébù eléyìí tí ó mú mọ́ wọlé ya wọ́n ti ẹ̀tún sọ àwọn àǹfààní tó wà ń bẹ̀ yóò di tóbi yóò kẹran rẹ̀ ó dún yàtọ̀ òórùn tẹran àgbo máa ń rùn kẹ́kẹ́ lómi ọ̀fẹ́rù rẹ̀ kìí sí fẹ́ràn tá tẹ̀ lọ́dà. اه، نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب